asalaamu alaykum wa rahmatulahi wa barakatu akínyínlé káàbọ̀ sórí ètò alilmu nurun ètò tí ọlọ́run bá ní kí ẹ máa mú wá sí etí ìgbọ̀yìn láti lè ṣe tí ẹ ti ń gbọ́ wàyí tó ń ṣàlàyé fún wa kí lọ́lọ́run bá ń fẹ́ fún wa kí ni ò fẹ́ kí ni àwọn tá a ṣe tí ó tán ààrẹ wa ṣe kí làwọn tá a ṣe tó lè ba ààwẹ̀ wa jẹ́ eléyìí ni àwọn àlàyé tí a ti ń ṣe é bọ̀ fún wa láti ìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ lónìí a tún tẹ̀síwájú pẹ̀lú irúfẹ́ àlàyé báyìí gẹ́gẹ́ bá a ṣe ń ṣe Abu Sumayya Murtada Alim ò orúkọ tèmi ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí Pure Heart Islamic Center ni ó kalẹ̀ sí àmúdá ní Ìbàdàn wa ń bí báyìí fún àlàyé àbí fún ìbéèrè lórí ohun tí à ń ṣe ní ààyè yìí ẹ lè pe nọ́mbà yìí zero eight zero five three one zero eight nine one zero tàbí ká pè zero zero two seven two seven four one one two lónìí a tún ti wà ní kalẹ̀ ìmáàmù wà ní kalẹ̀ pẹ̀lú mi tá a tún jọ ṣe ètò lónìí kí ọ̀run kí ó ṣe nírọ̀rùn láti ṣe bisimilayi náà. asalaamu wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. alhamdulilah wa salatu wa salaam ala rasulillahi wa ba'd adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba. alhamdulilah. atọrọ kí a ti gẹ fún anabiwa muhammed. sallallahu alayhi wa sallam. àwọn tí àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. Mm-hmm. ìkẹ́ àti ọlọ́run ọba subhanahu wa ta'ala náà kó má sáláì fi kárí ẹnì kọ̀ọ̀kan wa. àmín. lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú pẹ̀lú ìdájọ́ àwẹ̀ èyí tí à ń bá lọ. idnillahi ta'ala kásẹ̀ rẹ̀ ńlẹ̀ nípa àwọn tó ní bá ṣe pẹ̀lú à ń gbà àwẹ̀ àtàwọn àdájọ́ tó so mọ́ títí tá tó fi máa bọ́ sí ọ̀nà òpin Ramadan inshallah kọ́lọ́n kó mọ́ṣáláì ṣe ní ìrọ̀rùn fún wa. lẹ́ni ibi tí a fẹ́ lọ òun náà ni pé ẹ máa ń ṣe ṣe nígbà míì kárí àwọn èèyàn tó jẹ́ pé nínú Ramadan nígbà tó ń kálukú bá wà nínú àwẹ̀ àwọn lè ní ìdíwọ́ kan àbí kejì láti má gbà àwẹ̀ nítorí pé náà Al-Qur'anul ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nígbà tó ń sọ ìdájọ́ àwẹ̀ fún wa wọ́n ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ọlọ́ọ̀bà ní tó ń fẹ́ pẹ̀lú wa òun náà ní ìrọ̀rùn ọlọ́ọ̀bà ò fẹ́ ìnira fún wa sharia islam òfin ti ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala kullu amaslahatun wa khair gbogbo ẹ̀ pátá àǹfààní àti dáadáa ló wà ń bẹ̀ tọ́lọ́n wọ́n ṣe ńlá anábìwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní salli qa'ima tó bá lókun tó lágbára ìdúró là kírun fa in lam tastati' fa qa'ida tó bá wá lókun tó o lè jókòó kí tó bá wá lókun tó náà anábì ní fa ala janb o lè fẹ̀gbẹ́ rọ̀ o lè rọ̀gbọ̀kú kó máa kírun kílẹ̀ ń ṣàlàyé fún wa ó ń ṣàlàyé bí islam ṣe jẹ́ ẹ̀sìn tí ó fi nǹkan dẹ̀ lọ́rùn tó ọlọ́ọ̀bá sọ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bá ni ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́ọ̀bá ni sọ̀kalẹ̀ al-Qur'an al-Karim àsọ̀kalẹ̀ kí wàá nábì òfin lè wọ wàhálà bẹ́ẹ̀ náà ni kò séyìí kankan nínú òfin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí kìí ṣe kó lè já sí rọrùn kó lè já sàǹfààní fún wa torí ẹ̀ làwọn onímọ̀ torí ẹ̀ ni wọ́n fi máa ń ṣe àlàyé fún wa pé gbogbo ń tá a bá pè ní ṣẹ̀ríà tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala kullu maslaha dáadáa ló wà ń bẹ́ẹ̀ tọ́lọ́n bá ní ẹ ṣe báyìí dáadáa ló wà ń bẹ̀ ẹ má ṣe eléyìí dáadáa náà ló wà ń bẹ̀ fún wa torí ẹ lọ fi jẹ́ pé lé ní nínú àwọn ìdẹ̀kùn tí Islam fún wa ó náà ni pé báwo Ramadan ṣe jẹ́ ọ̀ràn àyàn tó tẹ́pẹ́ ẹni tí ò bá gbà á yóò jẹ́ lẹ́sẹ̀ níwájú Ọlọ́run ọba àwọn èèyàn kan ń bẹ tí Islam ṣe àyàfi wọn tí Al-Qur'an àti sunna níbi Muhammad sallallahu alayhi wa sallam ṣe àyàfi wọn kó wọn má lè má gbààwẹ̀ ẹran àwọn àwọn ìran kan bẹ tó jẹ́ pé àìnígbàwẹ̀ tiwọn fún àsìkò kan ni torí ìdí kan àbí kejì àwọn yìí ó gba àwẹ̀ padà nígbà tí àwẹ̀ Ramadan bá lọ nígbà mo sì ń tọ́lọ̀ ọmọ subhanahu wa fún wa nínú al-Qur'an al-Karim ipe wa man kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra ọlọ́ni tó bá jẹ́ aláàárẹ̀ tàbí wà nírìn àjò tí ò wá láǹfààní àti gba àwẹ̀ nítorí ìrìn àjò tó wà àti torí pé irú àwọn báyìí wọ́n máa gbà padà ní àwọn ọjọ́ mi á ṣàlàyé ní ṣókí nípa ara àwọn eléyìí. àwọn èèyàn kan náà sì ń bẹ tó jẹ́ pé àwọn tí wọ́n ní àwọn náà ò láǹfààní àti gbààwẹ̀ ṣùgbọ́n àwọn ò ní máa gbààwẹ̀ padà àwọn ò máa bọ aláìní ni ìtàmọ̀sí fèdíà nínú wọn òun náà láti rí àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin bákan náà gbogbo ẹni tó bá jẹ́ pé àárẹ̀ ti ń ṣe nìyí àárẹ̀ tó jẹ́ pé kò sí ìran kan pé àárẹ̀ yìí lè lọ ilà yasha Allah masalan ọlọ́ba subhanahu wa ta'ala kó mọ̀ jẹ́ kí á rírú ẹ̀ mm-hmm. ẹni tí ò ju ọmọ ọgbọ̀n ọdún ọmọ ogójì ọdún lọ tó wá wà lórí àárẹ̀ tó jẹ́ pé àárẹ̀ tó jẹ́ pé àárẹ̀ tí kò lọ́jọ́ pé báyìí ni ó kùn bẹ̀ masalan bóyá bí ẹni tí ó ní àrùn rọpárọsẹ̀ tó wà nílé tó wà lójú kan náà kí ni ìdájọ́ ọ̀rọ̀ àwọn ẹni báyìí náà àtàwọn tó jọmọ́ wọn eléyìí jẹ́ nínú àwọn àrùn ẹlẹ́ẹ̀kejì àwọn tó jẹ́ pé àìnígbàwẹ̀ tiwọn àwọn olókun tí wọ́n fi gbààwẹ̀ lọ́lọ́run fi ni tọ́ ẹ mú ilẹ̀ gbààwẹ̀ bákan náà àrínú rẹ̀ lẹ́ẹ̀kẹta àwọn tó jẹ́ pé kò ń ṣètà ìlókun ṣùgbọ́n torí ìdí mi torí àǹfààní mi tọ́lọ́ba subhanahu wa ta'ala fẹ́ wa òun náà ló fi ní káwọn fà wẹ́ lẹ́nà nínú wọn òun náà láti rí àwọn obìnrin tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ àti àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn obìnrin tí wọ́n lóyún sínú tó pé gbígbàwẹ̀ fún wọn ni ẹ̀yin tó ń tọ́mọ lọ́wọ́ kò ní láǹfààní láti jẹ́ kí ọmọ kó mu bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó fi wá ṣàkóbá ọmọ ọlọ́run ni kó fà wọ́n lẹ̀ kí wọ́n á ní ìdájọ́ tiẹ̀ náà á ṣàlàyé ní ṣókí bẹ́ẹ̀ náà ni obìnrin tóun náà jẹ́ obìnrin tí ó lóyún sínú tó wá jẹ́ pé gbígbà àwẹ̀ yìí ó lè ṣàkóbá fún un tàbí kó ṣàkóbá fún ọmọ àwọn eléyìí ni ìran ẹlẹ́ẹ̀kẹta èyí tó jẹ́ pé àwọn náà fi àwọn ẹlẹ̀ ẹ jẹ́ ká mú láti ibi tí Ọlọ́hun min ayamin ukhra tàbó wà lórí ìrìn àjò àwọn máa gbààwẹ̀ wọn padà àyà yìí mafhumu àyà yìí jẹ́ kó yé wa wípé gbogbo ẹni tó bá wà ní orí ìrìn àjò àtẹni tó bá wà ní kíni ẹni tó bá wà ní ipò àárẹ̀ màtúkọ̀ àyà jẹ́ kó yé wa nítorí wọn bá sọ jáde nínú àyà yìí wọn jẹ́ kó yé wa pé àwọn méjèèjì ni wọn ò ní gbààwẹ̀ kí wàá la ń pè ní àárẹ̀ téèyàn ò fi ní gbààwẹ̀ àárẹ̀ ní Islam ò gbé gbèdéke kan lé pé bóyá iye temperature ẹni yẹn tó bá tó rise dé level báyìí tàbí torí bá ń fọ́ dérú level báyìí àbí torí fífọ́ tó bá kún inú rúnrún là ọlọ́ba sọ fún wa ní alukoran al-karim balil insanu ala nafsihi basira ọlọ́ba ní ọmọ nìyẹn mara ẹ̀ kálukú ló mara ẹ̀ gbogbo ohun tó bá ti jẹ́ àárẹ̀ lọ́dọ̀ oníkálukú tó lè jẹ́ ìpalára fún iná ló fi lè fà wẹ́lẹ̀ torí àwọn onímọ̀ ni wọ́n fi gbé dọ̀wáàbì tí wọ́n fi gbé kalẹ̀ wọ́n ní àwọn nǹkan míì ń bẹ tó nínú àárẹ̀ tó jẹ́ pé kìí ṣe nǹkan tó jẹ́ ìnira fún wa láti tẹ̀síwájú lórí àwẹ̀ wa fàpèjúwe kálá rẹ̀ nísìnyí kálá rẹ̀ máa rí pé oore òun látara pé ó ti lọ látàárọ̀ nínú àwẹ̀ kọ́ni ah òun ti dá láàrẹ̀ nìyẹn là ṣùgbọ́n gbogbo tó bá ti jẹ́ àárẹ̀ tó jẹ́ pé àmọ̀ pé ó lè já kó bá fún wa tá a bá fàwẹ̀ yẹn lẹ̀ lágọ̀ ara wa la fi láǹfààní àti fi àwẹ̀ lẹ̀ eléyìí gbogbo ẹni tó bá jẹ́ pé àárẹ̀ bá ṣe tí ò fi wá gbàwẹ̀ tí Ramadan bá ti ń lọ ọ̀ranyàn ni kó dáwẹ̀ padà bẹ́ẹ̀ náà òun náà lóbìnrin tó jẹ́ pé gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe ṣáájú pé obìnrin tó bá jẹ́ obìnrin tí ó jẹ́ obìnrin tó ń ṣe haid tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ irú àwọn obìnrin báyìí àwọn náà ò lẹ́tọ̀ọ́ àti gbààwẹ̀ ọjọ́ tí wọ́n bá fi fílẹ̀ láì gbààwẹ̀ yẹn wọ́n máa gbà padà anabi wa sallallahu alayhi wa sallam ó sọ fún anabi ní alaysat torí ẹni yà wá Aisha radiyallahu ta'ala anha ló fi sọ fún wọn náà àdìsí tó fẹsẹ̀ nílẹ̀ ó ní kana dhalika yusibuna wọn láyà anábìwá Muhammad àwọn obìnrin tá a bá ń ṣe nǹkan oṣù fanumaru bi qada'i salat fanumaru bi qada'i siyam wọn máa ń pa wá láṣẹ pé ká gba àwọn àwẹ̀ ká gba àwẹ̀ tá a bá miss ká gbà padà wala numaru bi qada'i salat ṣùgbọ́n wọn kì í pa wá láṣẹ láti san ìrun padà ìrìn àjò nínú ta fi lè mọ́ gba àwẹ̀ Ramadan òun náà ni ìrìn àjò bó ti yẹ pé ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ táwọn onímọ̀ tí wọ́n sọ nípa ìrìn àjò kò sí láì fi níbi kéèyàn gba àwẹ̀ nírìn àjò lókùrúgbà tí ìrìn àjò yẹn tí kò bá ti mú ìnira tí kò bá ti mú wá fẹ́ntì ìrìn àjò torí pé a rí àkọọ́lẹ̀ pé anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a rí àkọọ́lẹ̀ yìí nínú àdéhìí tàbí Darda ó ní kharajna ma'a an sallallahu alayhi wa sallam fi ba'di asfarihi fi yawmin har wọ́n làwọn jáde pẹ̀lú ànábì muhammad sallallahu alayhi wa sallam nírìn àjò kan ní ọjọ́ tó jẹ́ pé òòrùn jáde gan ní ọjọ́ yìí pé òòrùn yìí pọ̀ hatta yada ar-rajul yadahu ala ra'si min shiddati al-har ó níbi tí òòrùn ibi tó mú dé kálukú bẹ̀rẹ̀ sí máa ká ọwọ́ ẹ̀ láti ó bẹ̀rẹ̀ sí máa káwọ́ lérí láti fi bọ̀ orí ó ní wa ma fina sa'imun illa ma kana mina nabi sallallahu alayhi wa sallam wa ibn rawaha ó tábà wọnú sahih bukhari àti sahih muslim abadi sì ń bẹ eléyìí túmọ̀ sí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó gbà àwẹ̀ nírìn àjò ṣùgbọ́n tá àgbọ̀ yìí pẹ̀lú ẹ̀ ni pé gbígbà àwẹ̀ tó gbà àwẹ̀ yìí ó gbà á nítorí pé kò mú ìnira kankan wá fún un nírìn àjò yìí ẹni tó ń bọ̀ wá jẹun tó jẹ́ pé tó bá gbà àwẹ̀ nírìn àjò yìí yóò mú ìnira fún àbí yóò padà dá rẹ̀ sí lára èyí tó dáa jùlọ fún irú ẹni bẹ́ẹ̀ òun náà ni kí ó fi àwẹ̀ lẹ̀ nítorí tánà bí wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ nírìn àjò kan tánà bí sallallahu alayhi wa sallam ṣe ìrìn àjò yìí anabi ó wà ń bẹ nínú hadith jabir ibn abdullah wọn gbà tánà bí sallallahu alayhi wa sallam tó ṣèrìn àjò yìí ní amul fatih àwa rí inú àwọn yìí nígbà tí òòrùn yìí wá pọ̀ anabi wa ní ká lọ gbé omi wá nítorí pé ìrìn àjò tí wọ́n fẹ́ ṣe àtàwọn akitiyan tí wọ́n fẹ́ ṣe lójú ọ̀nà ọlọ́run ọba kóńkálukú wà ní ẹni tí kò gbààwẹ̀ ni ó fún ní okun ni ó ní agbára anábì wa gbé omi sókè nígbà tí anábì gbé omi sókè káwọn èèyàn lè rí anábì wa mu omi tòmò ń já àwẹ̀ mi kí n fi lè lókun kẹ́yìn náà fi lè lókun wọ́n ní àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí àwọn wàá gbáwẹ̀ àwọn wàá jáwẹ̀ tiwọn nígbà tí anábì gbọ́ anábì ní ọláyíká ọ̀sán àwọn tí wọ́n ti yàpọ̀ anabi sallallahu alayhi wa nìyẹn nítorí pé àìgbà àìjáwé wọn yẹn ni kò ní fún wọn lókun kò ní fún wọn lágbára ó tún àsìkò ìgbà tó bá jẹ́ pé ẹni tó bá jẹ́ arìnrìn àjò gbígbàwẹ̀ rẹ̀ yìí yóò di lọ́wọ́ láti lè ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe nírìn àjò rẹ̀ tàbí ó lè dá àárẹ̀ padà sí lára torí pé ìrìn àjò gan ni ìrìn àjò gan ni ìdíwọ́ kan ní lọ́tọ̀ so gbogbo ẹni tó bá ti rí báyìí kò sí láì fi mẹ́ka fa àwẹ̀ lẹ̀ ìdájọ́ tí wọ́n ní pé láwọn ọjọ́ míì táwẹ̀ bá lọ wọ́n máa san àwẹ̀ wọn wọ́n máa san padà bẹ́ẹ̀ náà ni bàbá àgbàlagbà àti màmá àgbàlagbà ìdájọ́ tiwọn àwọn méjèèjì ni wọ́n fa àwẹ̀ lẹ̀ ṣùgbọ́n fífa táwọn fa àwẹ̀ lẹ̀ yìí wọ́n máa bọ́ aláìní ní déédé ọjọ́ tí wọ́n fi fà wẹ́lẹ̀ yẹn eléyìí lọ́wọ́ subhanahu wa ta'ala sọ fún wọn al-Qur'an al-Karim inú suratul Baqara àyà one eighty four ọlọ́ba ni wa 'ala alladhina yutiqunahu fidya ta'amu miskin ọlọ́ba ni àwọn àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin ìtọ́jọ́ra yẹn fáwọn òun náà nìkan máa bọ́ aláìní torí ẹni Ibn Abbas radiyallahu ta'ala anhu ló fi sọ fún wa ó ní huwa sheikhul kabir wal mar'atul la yastati'ani an yasuma tán àbá ní kápá àti gbàwẹ̀ tí wọn bá jẹ́ bàbá tó jẹ́ ninety years tọ́lọ́n bá fún lókun tó fún lálàáfíà tó lè gbàwẹ̀ kó gbàwẹ̀ dáa ṣùgbọ́n kódà kéèyàn jẹ́ ọmọ fifty years tó gbó bá ti dé tí ò láǹfààní tí ò lágbára mọ́ ẹ pé àsìkò tó gbó máa ń dé sọ́nkálukú àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀rọ ẹni báyìí yóò máa fi àwẹ̀ lẹ̀ yóò máa bọ́ aláìní onani torí ẹni ibn abbas radiyallahu anhu lọ sọ pé falyut'ima makana kulli yawmin miskina ó ní lójoojúmọ́ ó máa bọ́ aláìní bíbọ́ aláìní yìí ni ó ṣeé ṣe ká máa ṣe lójoojúmọ́ oúnjẹ kan náà sì ni kódà oúnjẹ yìí kò ní òdiwọ̀n kan pàtó pé à ah, iye múdù báyìí ló gbọ́dọ̀ jẹ àbí iye sọ́ọ́ báyìí ló gbọ́dọ̀ jẹ ká fún wọn lóúnjẹ min awsati ma tut'imuna bi ahlikum nínú àwọn oúnjẹ tó jẹ́ pé oúnjẹ tó lè yó ọmọlúàbí tí ò pọ̀ jù tí ò kéré jù kò wá sí láì bóyá ó jẹ́nu Ramadan la bá aláìní ni àbí kì í Ramadan kò sí láì fi bóyá à ń bọ́ aláìní lójoojúmọ́ àbí abọ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà fún gbogbo iye ọjọ́ tí ń bẹ nu Ramadan eléyìí dájú àwọn eléyìí àbẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kó mọ̀ sáláì sí àwẹ̀ Ramadan yìí gbígbà rẹ̀ ní gbígbà tá a gbà tí ó fi yọ́nú sí wa kó mọ̀ sáláì ṣe rọrùn fún wa insha Allah ta'ala a máa dúró síbí lẹ́ni tó bá di ọ̀la àtúmọ̀ tẹ̀síwájú aqulu ma tasma'una astaghfirullah li wa lakum السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خيرا